yorùbá bàbá yìí wọ́n sọ wípé ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn òun náà ni a máa fi ń wò ó ẹ mọ̀ bá ti máa ń ṣe lórí ètò wípé àwọn ọ̀rọ̀ ilé tó ń jàràrà kákàkiri òun náà ni a máa ń mú wá fún yín tá a máa jọ ń yànnàná lórí ètò ọ̀rọ̀ ṣùnùkùn ó lè jẹ́ nínú ìwé ìròyìn ó lè jẹ́ tó ṣe ṣẹlẹ̀ ní yàjó yàjó ẹ̀ tá ó taari ẹ̀sìn yín ẹ̀ tá àjọ máa fi kùnùkùn lórí pé kí ni o lórí pé kí a jọ fi ọgbọ́n kẹ́yìn náà bá fi ọgbọ́n àgbà nílé ẹ̀yìn torí pé ìyẹn lọ́pọ̀lọpọ̀ pípé gangan lẹ́wà ń bẹ̀ kẹ́ bá fojú ẹ̀ wò òun náà ni a máa mú àfihàn lórí ètò yìí Táíwò Àtàlàgbé lórúkọ mi a tún ti dìwà bàbí gẹ́gẹ́ bí ìṣèwádìí ètò yìí à ń padà bọ̀. Some people have to run and leave their car. Look at it. They have to run and leave their car behind and move away. Easy, easy, easy, easy, easy, easy, easy. Everybody else, still running. I believe they just want to disperse everybody away from the road. I heard it is OPC and police. But the OPC have left after burning the police truck. So everything is normal. No, no, no, ma'am. No, no, ma'am. Everything is uh, at least a bit okay. Ẹ káàbọ̀ padà hmm. bí a ti mú ọdún 2023 yìí ẹ̀ tá a mú lọ́tún bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ìtàn oríṣiríṣi ẹ ló ti ti ń ṣẹlẹ̀ ló ti ti ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ọ̀rọ̀ yìí sọ orí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ọjọ́ta láti àtàárọ̀ báyìí ni wọ́n ti ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹni oníkálukú ti fariwo bọnu pé àwọn tó bá wà ní ìgbọnú ètò kí wọ́n tún jígìrì sọ̀rọ̀ eléyìí torí pé wọ́n ní pé èèyàn méjì wọ́n ti jẹ́ ọlọ́run nípè sí ọ̀rọ̀ yìí kí ni yóò ṣẹlẹ̀ ní ọjọ́ ta wọ́n sọ wípé àwọn tí wọ́n tò lọ́wọ́ọ̀wọ́ fún ọ̀rọ̀ bí Yorùbá nation bí ó ṣe wá sí ìmúṣẹ òun náà sọ pé wọ́n ń tò lọ́wọ́ọ̀wọ́ wọ́n wà níbẹ̀ yẹn torí pé níbi agbègbè yìí lọ́jọ́ ta tẹ́ ẹ bá mọ agbègbè yìí dáadáa tí àwọn ọ̀rọ̀ báyìí bá ti fẹ́ ṣẹlẹ̀ agbègbè yìí ni wọ́n ti máa ń gbéra ẹ pé wọ́n fẹ́ ṣe nǹkan ni wọ́n fi tòwọ́ ọ̀wọ́ ni wọ́n fi pera wọn jọ ẹ wọ́n sọ pé láàrin àwọn àti ọlọ́pàá yóò wáyé kò ní wáyé òun náà ni ọ̀rọ̀ yìí tó fi di bóòlọ ìyá mi ní agbègbè yẹn. lórí ọ̀rọ̀ eléyìí tí ṣe àkótá bá ń sọ̀rọ̀ Yorùbá Nation ọ̀rọ̀ yẹn tá a bá mú láti ilẹ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ètò ààbò bí gbogbo ẹ̀ ṣe ń mẹ́hẹ̀mẹ́hẹ̀ náà ó kunra nǹkan tí ó fà á ohun tí àwọn èèyàn fi dìde tó jẹ́ àwọn ọmọ Yorùbá tó ń sọ pé a ò lè lajú wálẹ̀ o kíta lè mọ̀ kókó wọ̀ kó ní kálukú kó jígìrì mọ́ nǹkan ẹ̀ pé a lè lajú sílẹ̀ kí wọ́n máa pa àwọn èèyàn báyìí láti ẹ̀wọ̀n pé Nàìjíríà tá a wà ẹ̀yà oríṣiríṣi ni wá ń bẹ̀ pé a lè lajú lẹ̀ bóyá ká kó ní kálukú ká pín sí méjì kan ní kálukú kúkú máa mú tiẹ̀ lọ ni tàbí ká sọ ní tùbínùbí òun náà ni eléyìí wà fún bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ lè tí ó bí gbogbo ọ̀rọ̀ pé Yorùbá nation yìí náà òun náà ni ọ̀rọ̀ ètò ààbò gẹ́gẹ́ mi sọ lẹ́ẹ̀kan ètò ààbò nílẹ̀ yìí ẹ̀ ti gbọ́ náà lórí ọkọ̀ ojú irin ní Benin ní train station bí wọ́n ti kó àwọn èèyàn lóríṣiríṣi wọ́n kó wọn wọ́n mà lé lọ́gbọ̀n tí wọ́n tún kó báyìí ní yàjóyàjó gẹ́gẹ́ bí ìròyìn tí ó wà nílẹ̀ báyìí àwọn tí ó wà ní ìgbọnnu àti ìjọba gan wọ́n ti panu pọ̀ wọ́n ti wò pé kí wá kúkú da iṣẹ́ lẹ̀ ní àgbọn yẹn kán má ṣiṣẹ́ mọ́ báyìí kán fiṣẹ́ lẹ̀ náà nítorí pé wọ́n ní àwọn tí wọ́n rí yọ tó dilé gan wọ́n gbé àpá ọta ìbọn àwọn ní gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí ó tún wá ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí tí wọ́n sọ wípé àwọn ẹni yìí apanilẹ́kúnjayé tí wọ́n tún lọ kọlù wọ́n wọ́n ní wọ́n fi àwọn ọmọdé kan sílẹ̀ àti ẹnìkan tí ó jẹ́ òṣìṣẹ́fẹ̀yìntì iṣẹ́ ọlọ́pàá wọ́n jàjàbọ́ ni ká sọ orí ẹni orí yọ òdìlé lọ́rùn yẹn lórí ètò ààbò nílẹ̀ yìí òun náà ni màá padà títí bá lọ tí n bá padà dé lórí ètò yìí mò ń bọ̀. ẹ káàbọ̀ padà iléeṣẹ́ kí gbọ́ live tv òun náà ni ẹ ti ń wò wá lórí ètò ọ̀rọ̀ sùnùkùn bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé orí ọ̀rọ̀ ètò ààbò òun náà ni ilé tí apẹ̀ kẹlù jùlọ tó ń jà ràìnràìn tí ó jẹ àwọn èèyàn lógún òun náà ni a máa mẹ́nubà lórí ètò lónìí mo tún ti padà sórí ọ̀rọ̀ ètò ààbò nítorí wípé hmm, ìjọba àpapọ̀ wọ́n ti sọ wípé àwọn kan tó lé tó bí ọgọ́rùn-ún kápẹ́ wọn ní ọgọ́rùn-ún tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ronú pínwàdà gbàkà máa ń pọ̀ wọn sùnmọ̀mí ni wọ́n ló ti ní àwọn tó ní Boko Haram ní ìsìn federal government ti fún wọn ní tsunami báyìí wọ́n ti ní bóyá bandit ẹ eh, bóyá wọ́n kàn rò pé bóyá táwọn àbá tabajẹ tabataba fi mọ ní bandit pé bóyá àwọn òyìnbó máa káyà sókè ẹ eh, tó bá di olójoojúmọ́ boko boko boko eléyìí tí à ń sọ ẹ eh, kákàkiri wọ́n sọ wípé àwọn tí wọ́n ronúkúwàdà tí wọ́n mọ̀ọ́mọ̀ sọ wípé àwọn ò fẹ́ ṣiṣẹ́ yìí mọ́ ẹ wọ́n ní pé nǹkan tó yẹ kán ṣe lórí wọn wọ́n ti ṣe àwọn nǹkan tó yẹ kí wọ́n là kọjá kan fún mọ̀ pé òkè o àwọn ti ronúpìwàdà ní tòótọ́ o pé wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ti ṣe wọ́n á ní tó àkókò báyìí o pé ìjọba àpapọ̀ yóò fi oníkálukú wọn lé ìjọba ìpínlẹ̀ wọn lọ́wọ́ lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì eléyìí ló wá mú gbogbo ọmọ nàìjíríà ní gbogbo ìgbọ́nu tẹ bá dé orí stíríìtì tẹ bá dé orí íńtánẹ́ẹ̀tì tí wọ́n fi ń sọ káàkiri wípé ǹjẹ́ eléyìí hmm, ǹjẹ́ ó lè so èso rere kankan báyìí kó má jẹ́ wípé bóyá inú yàrá la gbé petrol sí báyìí tá à ń dáná ní pásẹ́ẹ̀jì o àwọn tí wọ́n ronúpìwàdà yìí àwọn èèyàn wò ó àwọn ọmọ nàìjíríà wọ́n ń gbèyẹ̀wò pé ṣé báyìí náà ló máa ń tán lára tán ni ṣéṣe pé àwọn táwọn èèyàn ń sọ ni mo fẹ́ sọ o pé ṣéṣe pé bí àwọn èèyàn yìí tuntun wọ́n tún fira wọn padà sáàárín ìlú kan lè máa tún máa wo iṣẹ́ fáwọn tó kù pé ibíbà ni iṣẹ́ tún wà ibíbà ni iṣẹ́ ti wà wọ́n ní àwọn èèyàn ń wò bẹ́ẹ̀ ni pé ó léwu lọ́pọ̀lọpọ̀ wọ́n ń wò bí ẹni pé ó léwu torí wípé hmm, kó má jẹ́ pé hmm, a ti fẹ́ fi hmm, a fẹ́ fi iná sórí òrùlé sùn òun ni eléyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ fi àwọn èèyàn sílẹ̀ kí wọ́n padà sí ìpínlẹ̀ wọn wọ́n ní ṣé kìí ṣe wípé ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn torí pé nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n tún sọ wọ́n sọ wípé nígbà tí wọ́n ti ń jà fitafita lórí ọ̀rọ̀ pé àwọn agbésùnmọ̀mí o àwọn bandit o pé wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n ń jagun tí wọ́n ń ṣòro kákàkiri tí wọ́n ń ṣòro kákàkiri pé nígbà tí èèyàn bá sọ pé òun ò ṣe nǹkan òun mọ́ pé ṣé ẹ mọ̀ ṣó dénú wọn ṣé àwọn tí wọ́n ti pa èèyàn wọn ní àwọn ìlú tí wọ́n fẹ́ dára padà sí ojú wo ni wọ́n fẹ́ fi jọ máa wo ara wọn oríṣiríṣi bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe jọ síwájú tí wọ́n jọ sẹ́yìn bẹ́ẹ̀ náà níjọba àpapọ̀ àwọn náà náà sì sọ ìdí náà sì mọ náà sọ pé àwọn mọ tí àwọn rí bóyá àwọn tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ti gbé wọn yẹ̀ wọ́n ti jẹ̀ wọ́n sọ́tún wọ́n ti jẹ̀ wọ́n sí òsì wọ́n ti mọ tí wọ́n lè ṣe wọ́n ti mọ tí wọn ò lè ṣe mọ́ ni wọ́n sọ pé wọ́n fẹ́ jọ̀wọ́ wọn fún ìjọba ìpínlẹ̀ kó wa wọn ọ̀rọ̀ yìí sì ń lọ kákàkiri lórí internet àti ládùúgbò kákàkiri gbogbo ìletò kò jẹ́ bó ṣe jẹ́ lórí ètò ọ̀rọ̀ sùnùkùn lórí ètò ààbò ẹ ti gbọ́ eléyìí náà ẹ ti gbọ́ eléyìí náà àwọn tọkọtaya tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Ògùn hmm, gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ wọ́n ní ọwọ́ ti tẹ ẹni tí ó wà ní ìdí nǹkan yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn kò ń ṣe kó bóyá ẹnì bóyá wọ́n mọ̀ bóyá ẹnìkan ṣùgbọ́n ẹni ẹjẹ́ àpẹni yẹn ní afurasí bẹ́ẹ̀ ni tí wọ́n sọ pé wọ́n ní ọmọ ọ̀dọ̀ eléyìí tí ó ń gbé ọ̀dọ̀ wọn tó ti wà ń bẹ̀ tipẹ́ àti dráìvà ẹni tó wá jẹ́ dráìvà yìí gangan o tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ ní báyìí náà láti nìyí ti sọ pé ẹni yìí ti fẹsẹ̀ fẹ́ o ó ti sá lọ báyìí lákòlò ọlọ́pàá bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ kódà ọ̀rọ̀ yìí tá à ń sọ yìí gan ó ti kó bá DPO <laughs> eléyìí tó wà ní àgbọn ibi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ sí báyìí má gbàṣọ lọ́rùn rẹ̀ díẹ̀ ní ó kù báyìí torí wọ́n sọ pé nìyí ibi tí wọ́n ti ń bá wọn jíròrò tí ó ti wà ń bẹ̀ àwọn olùsọ pé òun fẹ́ ṣẹ̀yọ lásán náà ni o òun fẹ́ tọ̀ ni ó kàn lọ tọ̀ o àfi bí o ní ẹni ẹlẹ́ni ṣe gbé bẹ́ẹ̀ báyìí o ló fò fẹ́ǹsì ọlọ́pàá tó rí i gbìyànjú láti yìnbọn ṣùgbọ́n ṣùgbọ́n kò rán ẹ̀gbẹ́ni yìí ó sá lọ tèfètèfè orí ọ̀rọ̀ yìí wọ́n sì wà níbẹ̀ oníkálukú ti ń sọ tiẹ̀ wọ́n ní pé bóyá àjọmọ̀ ni wọ́n ní pé bóyá oríṣiríṣi torí pé bí ọ̀rọ̀ yìí ṣe wà yìí kí wọ́n pa gbogbo ẹbí ìyá bàbá àti ọmọ ẹ rí i pé bí ó ṣe máa gbóná lára àwọn èèyàn ó tẹ̀ sí ń gbóná dáadáa ni ó ń gbóná gidigidi ni oríṣiríṣi ọ̀rọ̀ dẹ̀ ti ń jẹyọ lórí eléyìí tí ó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé àwọn wà lórí ọ̀rọ̀ yẹn báyìí àwọn ò ní káàárẹ̀ lórí ẹ̀ láti jẹ́ kí ọwọ́ àwọn kó ba àwọn tí ọwọ́ ṣìkún ìṣẹ̀lẹ̀ yìí tó bá ṣímọ́ lọ́wọ́ pàápàá jùlọ ẹni tí ó fẹsẹ̀ fẹ yìí pé lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà nípa agbára ọlọ́run ọlọ́run ràn wọ́n lọ́wọ́ àwọn ò rí ẹni yìí mú kò jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò káàkiri nílẹ̀ nàìjíríà lóríṣiríṣi tabaníká máa yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì làlúrí níbí lọ́hùn-ún yóò pọ̀ púpọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi eléyìí kún un orí ọ̀rọ̀ owó náírà tí àwọn èèyàn ti ń sọ ní kò pẹ́ kò pẹ́ ilẹ̀ nìkan jáde tó ní à bóyá ẹnìyẹn ṣèṣì fọ owó yẹn mọ́ aṣọ ni ni wá ní owó yìí o wọ́n ló ń yọ àárò o wọ́n ní àárò ara rẹ̀ ò tí dá pé ó ń yọ àárò gidi àwọn yẹn wá ń wò pé à àárò yìí máa parẹ́ gidi mà ní tó máa sọ owó yẹn di rìsíptì mà ní tó funfun gan ni àwọn tó wà ní ìgbọ̀nù ètò ní ibi tí wọ́n ti ń tẹ owó àti ibi tí wọ́n ti ń ṣe tó ti tó ti mojú léjà kówó lọ síta àti kówó wọlé ni wọ́n sọ wípé ẹni yẹn sọ wípé lára àwọn nǹkan téèyàn ó fi mọ̀ pé owó ó jẹ́ gidi òun ni nǹkan tí wọ́n rí pa aró tí ó ṣẹlẹ̀ yìí wọ́n ní ká má jẹ́ ká torí pé ẹnìkan ó ṣẹlẹ̀ tẹ́nìkan ni ẹ wá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà tẹ́nìyẹn gbà sọ ká bá wò kó bóyá owó yẹn kò jẹ́ owó tó dáa wọ́n ní kódà wọ́n ní bákan náà ìyàtọ̀ ẹ̀ sí àwọn tó wà bọ́n ṣe ṣe àwọn tó tí ó wà tẹ́lẹ̀ kò sí ìyàtọ̀ kankan bẹ̀ wípé ọ̀nà kan náà ni wọ́n gbà ṣe wọ́n wọ́n sọ wípé owó yìí wípé lára kéèyàn lè mọ̀ pé ó jẹ́ gidi náà ni pé yóò bò ó àwa bí èèyàn tá à ń lo owó lójoojúmọ́ ẹ̀ ká mọ̀ bí a ó ṣe máa lò ó ká bá ó ṣe máa tọ́jú ẹ̀ àti bá ó ṣe máa ṣe àmúlò rẹ̀ òun ló kù báyìí ká má wò pé torí pé ṣe ìtẹ́ nìkan àwa náà fẹ́ wà fẹ́ yẹ̀ wò ká máa ba owó jẹ́ wọ́n ní ìyẹn ni ò dáa rárá àwọn ọmọ nàìjíríà kan fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ owó náírà tuntun yìí. ààrẹ orílẹ̀-èdè yìí muhammadu buhari eh, wọ́n ti sọ ìfẹ́ ọkàn wọn eléyìí tó jẹ́ eléyìí tó jẹ́ ìkẹyìn eh, gẹ́gẹ́ bí tí wọ́n ó ṣe eh, lórí ipò ààrẹ nílẹ̀ yìí wọ́n ti sọ nǹkan èròǹgbà wọn báwọn ṣe fẹ́ kórí wọ́n lè tó kọ́ àwọn kù tí inú àwọn ó dùn sí báwọn ṣe ń lọ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ yìí ó ní wípé kí. Ki ètò ìbò eléyìí tí wọ́n fi sí ọdún 2023 yìí kó lọ geere lálàáfíà àti ayọ̀ wọ́n ní ìyẹn gangan ẹ̀yin yóò jẹ́ kí ayọ̀ kó kún ọkàn wọn wípé ó dáa <laughs> àwọn ti ṣètò àwọn dẹ̀ ti ṣeré ọmọ ọ̀dọ̀ rere wọ́n ní tó tún kù lérò wọn bí ó ṣe kù fẹ̀rẹ́fẹ̀rẹ́ tí àwọn ń lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yẹn mọ nàìjíríà wípé ààrẹ gbò má sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn lè má jù sí àlẹ́kọ̀ọ́ ká lè máa rántí pé hmm, inú àwọn gan ń dùn pé gbogbo ẹ̀ ti fẹ́ kásẹ̀ ńlẹ̀ yìí pé tó yẹ pé àwọn ń lọ yìí kò sí ní táwọn wá mọ́ wọ́n ní inú àwọn ń dùn láti padà sí dára ẹ̀yẹn abúlé wọn lọ́hùn-ún wọ́n ní inú àwọn gan ń dùn wọ́n sì ń fi ojú sọ́nà fún un ní ẹ̀kúnrẹ́rẹ́ kí n tó lórí ọ̀tọ̀ ọ̀rọ̀ ṣùnùkùn lónìí ẹ jẹ́ kí n fi eléyìí sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí a ti mú ọdún tuntun báyìí twenty twenty three ẹ̀ tí gbogbo ayé ń pariwo òun náà lájọ dé láyọ̀ àtàlàfíà yìí ẹ sì ní kó láti wọnú ọdún tuntun báyìí kò sí ẹnìkọ̀ọ̀kan wọn láà máa ní èròǹgbà kan tàbí kejì kódà àwọn kan máa ti ń gbé òun kọ́lẹ̀ ni pé òun ṣe ìṣirò látẹ̀yìnwá pé ah mo ṣe rí lè mo ṣe báyìí orí báyìí mo ṣe báyìí orí báyìí òun wàá kọ pé nǹkan tó wàá kọ́lẹ̀ yẹn òun wàá wò pé mo ti ṣe báyìí lọ́dún tó kọjá bóyá kò rí bẹ́ẹ̀ mi ò tún ṣe báyìí mọ́ kódà wọn kàn á ní nínú èròǹgbà pé à èròǹgbà mi fọ́dún tuntun ẹ̀ ń tí ń kọ̀ ọ́lẹ̀ tí mi ní ṣe mọ́ àti eléyìí tí mo fẹ́ dáwọ́lé òun làwọn èèyàn máa ń ṣe tí wọ́n ti ní tí ọdún tuntun bá ti tó bá ti gbòde báyìí ó ṣe pàtàkì ó ṣe kókó tó bá pé ní àgbọn tọ̀rẹ́ ni tó bá ti jọ wọ́n wò tó bá pé kò sí nǹkan kan ẹ̀rọ àdàwọ̀n sẹ́gbẹ́ kan tún mú lénìí tó yẹ pé lórí ọ̀rọ̀ ṣẹ́ ni tàbí ọ̀rọ̀ tó jẹ mọ́ ilé ayé èèyàn tó ṣe kókó tó ṣe pàtàkì jẹ́ ká tún jọ mú báyìí ká jọ máa tọ̀ ọ́ bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti di February bí a máa ṣe báyìí lọ́kàn gbogbo jáde kò yí síjọ́ rẹ má jẹ́ para mi wọ́n tún padà sí ẹsẹ̀ àárọ̀ ṣùgbọ́n ó ṣe kókó ó ṣe pàtàkì ká máa ní èròǹgbà ọdún tuntun bí a ti fẹ́ ṣe àwọn nǹkan tá a fẹ́ àtìlẹ́yìn tí a fẹ́ ọ̀fẹ́ lórí ètò ọ̀rọ̀ ṣùnùkùn lẹ́nìí ẹ kò ní ju báyìí lọ lórí ètò yìí lápára ọlọ́run á ti máa mú àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì míì wá fún yín tó ń ṣẹlẹ̀ láyìíká wa ẹ̀ nílẹ̀ yìí lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ Táíwò Àtọ́lágbé lórúkọ mi ẹ má gbàgbé bá a dòwò pọ̀ nílé iṣẹ́ Kílárí Gbọ́ Live TV àwọn nọ́mbàs tí ó ń lọ ní ẹ̀yìn nílẹ̀ lẹ́bẹ̀ẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ẹ kàn sí wa ẹ lè fi kàn sí wa lórí iléeṣẹ́ Kí la rí gbọ́ live tv gbogbo àwọn ẹyẹ tẹ́ bá fẹ́ ṣe tàbí iṣẹ́ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ ká bá yín jẹ́ tí mo sì mọ̀ pé àá bá yín jẹ́ dáadáa